ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín miliki express yeah orí miliki express òun náà la ṣùgbọ́n gbogbo ẹ ṣe ń lọ gbàùn gbàùn gbàùn ní mẹ́lọmẹ́lọ abala yìí táwa sún kàn kí ni wọ́n fẹ́ jẹ́ ajá yín sí mo fẹ́ jẹ́ kẹ́ mọ̀ pé ṣe láwọn kan wà àà kí ló dé tí pálàdé fi mú ẹ̀ẹ́dẹ̀jọ ẹ lọ má rí ẹ lọ má rí owó yẹn ti ní gbajúmọ̀ yìí wọ́n ti mọ̀ yín fèmí ẹ ti ní gbogbo ẹ̀ẹ́dẹ̀ lọ má rí tipa tipa la fi mú wọn mo fẹ́ dárúkọ àwọn four top musical celebrities wọ́n ti ní owó wọ́n ti ní gbogbo ẹ̀ ṣùgbọ́n kọ́ ṣègbéyàwó wọn ò ṣègbéyàwó ọjọ́ dẹ̀ ń lọ lórí wọn ta lẹ́ni àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lé lórí òun náà ni bàbá tẹ́bá ti gbọ́ nàgọ́dùn wín nàgọ́dùn wín àwọn ohun wọn ló máa ń background òun náà ni Don Jazzy Don Jazzy yes òun ni ẹni àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ sọ̀rọ̀ lórí ah bàbá ti dàgbà ó ti pẹ́ bàbá ń pé ah jẹ́wọ́ ni bàbá máa tó jẹ́ ká mọ̀ pé mo ti fẹ́ ṣègbéyàwó jẹ́rẹ̀ bí bàbá dẹ̀ ṣe wọ̀n ẹ́ á dẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ mọ́ tó ń kún pé ah mo lẹ́kẹ̀ẹ́ ni mo fẹ́ fi ṣàdé orí ṣùgbọ́n bàbá òwò bẹ o títí di ènìyàn eré ni àgbọ̀ bébí mama àgbọ̀ pé bàbá bàbá ní pé àwọn fẹ́ àwọn fẹ́ ṣègbéyàwó Don Jazzy ni àkọ́kọ́ tí mo mọ̀ pé kò tí ì ṣègbéyàwó àdẹ̀ tí gbọ́rọ̀ nǹkan bíi bébí mama nú ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ọjọ́ dẹ̀ ń lọ lórí wọn òun náà ni Don Jazzy ẹni àkọ́kọ́ ta ni ẹni kejì tí mo fẹ́ sọ̀rọ̀ lé lórí tá a bá ti ń gbọ́ cocolet cocolet ìyẹn D'banj D'banj bẹ́ẹ̀ ni D'banj náà ó ọjọ́ ti pẹ́ tó ti ń ba bọ̀ bàbá náà dẹ̀ ti ń òun náà ti tó wọ́n ní pé àwọn Yorùbá bọ̀ ní pé tọmọdé bá tó lọ́kọ máa ń lọ́kọ tọmọdé bá rẹ̀ tó ládàá ó máa ń ládàá mi ìmọ̀ nǹkan tí bàbá náà tún wá ó yẹ kí bàbá náà ti wá obìnrin kan kóun náà fi rọra fi ṣe ìyàwó kó rọra jẹ́sẹ̀gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni ìgbà kan a gbọ́n pé ó ń gbìyànjú ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ń bá gbìyànjú ẹ̀ ó jùlọ lọ́jọ́ orí ìyá ò rẹ̀ fọwọ́ sí àdẹ̀wá lè torí bẹ́ẹ̀ kó wá ní pé wọ́n ní bóun ò ṣègbéyàwó mọ́ àti bẹ́ẹ̀ àti gbọ́rọ̀ pé àti gbọ́rọ̀ ọ̀rọ̀ ìgbéyàwó láti ẹnu D'banj pé mo fẹ́ ṣe ìgbéyàwó àgbọ̀ lẹ́nu D'banj mọ́ àwọn ọkùnrin méjì àkọ́kọ́ ni ẹ̀ máa sọ̀rọ̀ lórí obìnrin méjì náà tí mo mọ̀ pé wọ́n ti dàgbà wọ́n ti tó lọ́kọ ṣùgbọ́n àti gbọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn tani ẹni àkọ́kọ́ tẹ́lá ti ń gbọ́ o Adona. ẹ o Adona. ẹ o Adona. àbí ẹgbẹ́ ẹ máa níwájú ọ̀rẹ́ mi mọ̀nà mọ̀mọ́. òun náà ni níní ọlá yà níní ọlá ó ti pẹ́ tóun náà ti òun náà ti wà nínú géèmì tó ti wà ń bẹ̀ ti pẹ́ tọ́bọ́dẹ̀ wò ń pa ti ara màmá ti òun náà ti ń lára ó kú lára ó dé yẹ ká ti gbọ́n pé à ah, mo fẹ́ ṣègbéyàwó mo fẹ́ ṣe léyò ṣùgbọ́n àti ìgbọ́n kankan bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ ọmọ náà àti ìgbọ́n pé kó wọ̀ ọ́ ní wọn pa gbogbo kínní ọjọ́ ń lọ ọjọ́ òde àkókò ń lọ kò dúró de anybody tó bá ti lọ ti lọ yẹn ṣùgbọ́n à ń retí pé àwọn màmá tó jẹ́ ká mọ̀ pé mo fẹ́ ṣe ìgbéyàwó ṣùgbọ́n àti rí break light atọ́làtọ̀ tani ẹni kẹrin tí mo fẹ́ sọ̀rọ̀ lórí tí a bá ti gbọ́ Ìsíyẹmí Aládé láti gba àwọn màmá áfíríkà àwọn nìyẹn Yẹmí Àlàdé ah, ó ti pẹ́ náà tí màmá náà ti wọnú géèmì tó bá dé sùn pé hmm, obìnrin rẹwà ó rẹwà obìnrin ní ó ní shape tó dáa òun náà wà tó bá ní pé obìnrin ní owó ó ní owó ní ti gbajúmọ̀ nǹkan kó síbi tí wọ́n ti mọ̀ mo ṣùgbọ́n mo rántí gbà kan nígbà tó ṣe interview kan fún un tó béèrè pé ta ni crush ẹ̀ talent tó yẹ pé ó rí ó fọ fún nínú industry ah ìgbà tí ó sọ mo shock nítorí mi ti ẹ̀rọ lọ síbẹ̀ mi ó wá nípa ẹni tóun nífẹ̀ẹ́ sí jùlọ tóun òun òun náà ni Fino Paino ọmọ Ìgbò ọmọ Ìgbò Fino Paino bàbá tí ẹ kàn bẹ́ẹ̀ la tó rọra gbé rọra gbẹ yẹn ó like Fino Paino ṣùgbọ́n ó kọ̀ ní pé òun ní crush lórí ẹ̀ kò ní pé òun fẹ́ fẹ́ àdẹ̀ tí gbọ́ bóyá ó ti bímọ àbí ó ń gbèrò láti ṣe ìgbéyàwó àwọn mẹ́rin tí mo ní àǹfààní àti dárúkọ nìyẹn mo ní àǹfààní láti pé Don Jazzy àkọ́kọ́ D'banj ẹlẹ́ẹ̀kejì àwọn tó dẹ̀ ṣe obìnrin méjì òun náà ni Níníọlá àti Yẹmí Àlàdé àwọn mẹ́rin ni mo mọ̀ pé wọn ò tí ì ṣègbéyàwó wọ́n dẹ̀ ti tó wọ́n ti tó láti lọ lé ọkọ àti láti lọ lé aya lẹ́yìn bàtà tí wọ́n gbọ́ ilé ó ní mo la fẹ́ lọ jó sí bẹ́ẹ̀ ni tó bá ń gbọ́ ó ti pẹ́ tí mo ti ń bá ẹ sọ̀rọ̀ ó ti pẹ́ tí mo ti ń tó sí ẹ ò ṣáadé ẹ ọjọ́ ń lọ ọ̀sẹ̀ tó lọ mọ pé tààtì ṣadé ẹja lọ gbọ́ ṣadé láti ẹnu adékúnlé gold adékúnlé adéorí sinmi ẹ jẹ́ ká fi lẹ̀ síbẹ̀ ẹja lọ gbọ́ ṣadé láti ẹnu adékúnlé gold.